yaki ọlọ́mọ́sá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́wọ̀n ọba wa ọlá àánú ọlọ́run a fi agbára ọlọ́run a fi bẹ̀ ọlọ́run fún orílẹ̀-èdè wa gbogbo àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọ́sá ìdarí wọn gbá bèèrè ọlọ́mọ́sá bá ní tọ́ wọn sọ́nà gbogbo bí wọ́n ṣe rin ìrìn àjò wọn tí yóò fi jẹ́ oríire fẹ́ ní kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn aláà kọ́lọ́mọ́sá ìtọ́ wọn sọ́nà wọlé agbára ọlọ́wọ́n bá wa wọlé àánú ọlọ́wọ́n gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wípé ẹ̀sìn ntí ọlọ́wọ́n bá torí ẹ̀ kalẹ̀ òun náà ni láti ṣe àtúnṣe nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ẹ̀sìn wa láti ṣe àtúnṣe àdìẹ ọkàn wa kò sí ẹni tí ó máa bẹ láyé tí ò ní ní tí ó gbàgbọ́ ìtọ́ gbàgbọ́ yẹ nǹkan méjì òun ni yóò torí ẹ̀ gbàgbọ́ alákọ̀ọ́kọ́ ó ní pé yọ gbàgbọ́ nítorí pé kíní yẹn ni ẹni tí ó máa sìn kò sẹ́ni kankan ti ń bẹ láyé tí ò ní tọ́gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àti ọba ní challenge ní ilé ayé rẹ̀ tọ́ba ní sọ̀rọ̀ nílé ayé ẹ̀ ìkan tó gbàgbọ́ yẹn ti ń sìn yẹn òun náà ni yọ́ máa lọlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé èèyàn ní máa sìn kankan àbí kéèyàn gbà pé kíní yẹn ni ọlọ́run nígbà míì ó sì lè sọ fún yín pé nǹkan yẹn lóòótọ́ kìí sọ ọlọ́run àmọ́ bí èèyàn bá ti rí àbẹ́yẹn dọ́dọ̀ ẹ̀ bí téèyàn rọ́ lọ́run tọ́dọ̀dọ̀ ọlọ́nà òun ni wọ́n ń pè ní àkídà àdìsọ́kàn kò sílùú tẹ́ẹ̀dẹ̀ láyé tẹ́ẹ̀ni máa rí àwọn ilé ìjọsìn oríṣiríṣi ìmí ó lè jẹ́ igbó gbalẹ̀ ìmí lè jẹ́ ojúbọ èmi ṣe lè jẹ́ ilé ṣètọ́ yẹn ilé lédì àwọn tí wọ́n ń lọ bẹ̀ wọ́n gba nǹkan kan gbọ́ ni wọ́n ṣe ń lọ bẹ̀ èyí tí wọ́n gbàgbọ́ yẹn ni wọ́n pè ní àkídà ẹ ṣe láwọn èèyàn tí ó máa wọ ààyè yẹn tí wọ́n máa wá látọ̀nà tó jìn O lè jẹ́ irin ni wọ́n kó kalẹ̀ ó lè jó mi O lè jẹ́ ọ̀sán yìí tá à ń pè ní àlìjànú àlìjànú wọ́n ń pè lọ́sàn àbí tó wá dé pé fẹ́ẹ̀kì ló kù tó wá dé pé ẹnìkan kàn bọ́ sí kọ̀rọ̀ kan nìkan ń nìkan sọ sàn yìí eléyìí fẹ́ẹ̀kì ọ̀sán yìí àlìjànú gan ọ̀sán yìí original gan àlìjànú yóò máa sọ̀rọ̀ agbọ̀tún ni bàbá ń bọ́ sọ̀rọ̀ àdánwò tó bẹ ní kọ̀ọ̀kan wa tá a fi máa yà káàkiri ọlọ́mọdé àmọ́ àkídà yìí ó ní wọ́n ń pè ní ìgbàgbọ́ ní wọ́n dákọ̀ àkídà ní Islam ìgbàgbọ́ ní ìtumẹ̀ nítorí di sọ́kàn ma àkàtà fi nafsi fi qalbika nítorí di sínú ọkàn rẹ̀ tó jẹ́ pé òun lọ́ọ́ máa ń sìn ló sì ń bẹ́ẹ̀ nítorí kálukú wa di sọ́kàn yìí oríṣiríṣi ó lè jẹ́ ọba adẹ́dà ẹyọ kan náà lọ ó sì lè jẹ́ ẹni wọ́n ṣe kínní ẹni wọ́n dá kò sí mẹ́ta àmọ́ Allah subhanahu wa ta'ala òun advice wa aláàsìn tọ́ wa sọ́nà ipe dandan ni ká sìn kankan dandan nìkan ní tá a máa kó ọ̀rọ̀ wa lọ́dọ̀ rẹ̀ láti bá wa yanjú ẹ̀ bá a ṣe wà lálàáfíà àdúrà tá a máa ṣe ní píkọ́ lọ́mọjọ́ rẹ̀ wà àwọn tó wà lọ́sibítù kí ni àwọn máa ṣe àdúrà kọ́lọ̀ ń já wọn lálàáfíà àwọn tá a ti ríṣẹ́ àdúrà kọ́lọ̀ mọ́tàdí àríṣẹ́ àwọn tá a ti wà nínú iṣẹ́ tí wọ́n ti ń jẹun tí wọ́n fẹ́ tí wọ́n mú tí wọ́n fẹ́ tí wọ́n kọ́lé tí wọ́n ń ṣe ìgbádùn ayé àdúrà kí ni àwọn máa ṣe kọ́lọ́mọdé àwọn òkú lẹ́nu kínní lẹ́nu sẹ́ ẹni tí ó ti rọ́nà yọ máa béèrè ẹni tọ́nà ti sí fún yọ máa bẹ̀rẹ̀ kọ́lọ́mọdé ó ti máa ń padà ọ̀ọ́lẹ̀ nìkan àbó ní nǹkan kan tó máa sìn tó sì máa kó bùkátà rẹ̀ lọ́dọ̀ ẹ̀ bákan méjì náà wá ní àìdá kọ́ máa sìn ọlọ́run kó sì máa kó bùkátà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́ máa sin èṣù kọ́ máa sin kíni èṣù kó o sì máa kó bùkátà rẹ lọ́dọ̀ èṣù kò pé mẹ́ta méjì náà ọlọ́run sọ ní Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummati rasula. أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run bá ní àní dá àwọn èèyàn kan sílé ayé àní fi wọ́n lẹ̀ àfi òjíṣẹ́ kan dìde tí ó máa lọlẹ̀ bá wọn pé àní ibùdóláhà bẹ́ẹ̀ bá sẹ́sìn ẹni dẹ́dà aláàní wájú tọ́gùtù ẹ ṣèyítọ́ láwọn afáàfin sọ pé gbogbo táwọn èèyàn bá ń pé lọ́dọ̀ rẹ̀ àbí tí wọ́n ń fẹ̀mí sí ipe yóò yí nǹkan padà àbí tí wọ́n ń sìn tọ́gùtù ni èṣù gan ni wọ́n ń sìn lábẹ́ ẹyin tí wọ́n gbé síwájú ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá dákọ̀ pé ẹ̀sìn ọlọ́run ọlọ́run dákọ̀ Allah ó sì dákọ̀ tọ́gùtù ó ní àní ibùdó lọ́ha gbogbo àwọn ẹbí ọlọ́run tá a máa ń sọ fún wọn ni pé ẹ fáráyé ká máa sin Allah wajitanibu tọ́gùtù kí wọ́n jìnnà sí tọ́gùtù tọ́gùtù ìbílísù ní shaitan òun ni máa ń darí àwọn èèyàn lọ ibi nǹkan tí wọ́n dá nǹkan tọ́lọ̀ ń dá yóò wá sọ fún ìbílísù wá sọ fún wa pé sẹ́ẹ̀rí tọ́lọ̀ wọn yín lè ṣe lókè eléyìí náà lè ṣe kí ni eléyìí náà lè ṣe ló pé tàwa nọ́mà tàbá pe ẹni tí ń sòrìṣà tí ò sí lọ́n àbí tí ń wàràn lọ́wọ́ pẹ̀lú ẹni tí ì sọ lọ́n tàbá pé pé sí ń tọ́ gbàgbọ́ yìí ó sì gbà pé ó lè ràn lọ́wọ́ ẹni tí ó sọ fún yín náà ni pé wọ́n ní adáwò náà ẹ̀ anábì pàdé Hussein ọmọ Umran anábì pàdé láàrin ìlú ó padà gba islam o àmọ́ kó tó gba islam anabi kan bá ti kan rìn káàkiri anabi ni hussein ọlọ́run yín ó di mélòó ní makansi ah ó ní muhammad ó ní méje ni sittatun fil ard mẹ́fà wà nísàlẹ̀ àwọn òrìṣà ní rìfàṣì wa wahidun fi sàmà ọlọ́kan bẹ ní sàmà lókè sàmà lọ ta ní rìfàṣì lókè sàmà. Allah anabi ni tí bùkátà yín bá wà lágbà tẹ́fẹ́ kí nǹkan kan ṣe tí tẹ́ bá lọ lé bẹ gbogbo àwọn ọlọ́run ọba méjèèjì tí ọba wá ṣe ibòlẹ̀ ẹ̀ padà máa ń lọ ah, ó ní tí ọba ti rẹ àwọn mẹ́fà yìí tí wọn bá ti rí nǹkan ṣe mọ́ tá a kó epo síbẹ̀ tá a kó ẹ̀kọ́ síbẹ̀ tá a ṣèpèsè tí wọn lójútùú àwọn máa ń padà lọ sọ́dọ̀ ẹni tó lókè sánmà léyìí tí ń jẹ́ Allah subhanahu wa ta'ala ó lè wálé ayé kọ́ ọmọ ma si àìdá kọ́ ma sìn Allah àbí kọ́ ọmọ sìn tọ́gùtù ìwọ náà fúnra rẹ bó ló sọ àwọn mọ̀ pé Allah ló ń sìn àbí gbogbo gbà tọ́ ọba ti fẹ́ sẹ̀sìn tọ́ wá jẹ́ pé ọlọ́run ọba Allah tọ́ dá gbogbo ìgbà náà ló ń sẹ́sìn gbogbo gbà tó bá ti jẹ́ pé o fẹ́ sẹ́sìn ìtọ́ wa fi sẹ́mi rẹ̀ kìí ṣe ẹni tó dá gbogbo ayé nígbà náà ló ń sọ́sà kò dàrú rárá nígbà tó o bá ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run bá lánìkan lérí rẹ rí ọ̀nà lílà fúnra rẹ̀ àlàáfíà àṣeyọrí tó bá dé pé àlá nìkan ló ń bẹ̀ ahàn ó ti wà lójú ọ̀nà nítorí ẹni tá à ń sìn náà lágbọ́dọ̀ máa bẹ̀ torí nítorí pé ó lágbára lérí tá à ń fẹ́ làá ń sìn torí pé òun lọ dá wa làá fi ń sìn ní tí ò dá wa àgbọ́dọ̀ ṣe kínní àgbọ́dọ̀ sìn ní tí ò dá wa kò sì lè tún ọ̀rọ̀ wa ṣe. ibi táwọn afọ ń ta òhìdì tí wọ́n ti ń bá wa yanjú ọ̀rọ̀ fẹ́ tó wá nílà ká ẹ̀ ní tí wa kò ní nǹkan kan tó lè ṣe nínú ayé wa ẹni dá wa lọ́mọ tóun dá òun lọ́mọ tóun tò sí wa lá ó sì mọ tó wà nínú àkọọ́lẹ̀ wa lọ́dọ̀ ẹ̀ òun ni wá ń darí ẹ̀ kò wá gbé fẹ́ nìkankan eléyìí ni ìgbàgbọ́ tán yanjú alákọ̀ọ́kọ́ nìyẹn jama nínú nǹkan mẹ́rin tá a máa fi ń jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì alẹ́bàdà a máa sin ọlọ́run nítorí ipò ní a sìn òun kìí ṣe nítorí pé a fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ́ a máa sin ọlọ́run nítorí pé ó ní a ṣe kínni ó ní a sìn òun ó wa ma khalaqtu jinna wal insa illa liya'budun ọlọ́run ọba ni tí mo dá yín fún ni kẹ́ wá sìn mí o ti wá dáa fún ọ kì í dáa fún ọ èyí wọn kàn lọ ọ gbọ́dọ̀ mọ sí lọ inú rẹ dùn inú rẹ bàjẹ́ o ọ gbọ́dọ̀ mọ sí lọ o ti rí ntọ́ fẹ́ o àbó o ti rí ọ gbọ́dọ̀ mọ sí lọ ọ̀rẹ́ rìn o àbó o sunkún lọ́wọ́ ọ gbọ́dọ̀ mọ sí ọ lọ ọlálàáfíà o àbọ̀ rẹ̀ ọ ọ gbọ́dọ̀ mọ sí lọ ẹni tí yẹ sí lọ náà lẹni tó ti kú abẹni tó ti yà wèrè tí méjèèjì ọba ti ṣẹlẹ̀ síyàn ọmọ sinlọ́n pípa rẹ̀ bá ṣe kíni pípa rẹ̀ bá ṣe ma yóò wá níbàámu pẹ̀lú súnà tá a gbé kalẹ̀ kì í ṣe pé ọkàn mú kankan lọ ọkàn máa fi sinlọ́n táwa béèrè pé sànàbí náà ṣe bẹ́ẹ̀ táwa pé àgbópa ah, nàbí ṣe nígbà nàbí yóò ti ṣe òun èyí pè lẹ́sìn innovation náà máa ń pè bídíà bídíà sì ni ànábì ní kúlù bídíà àti ndọ̀lára gbogbo tẹ bá ti hun tẹ́ ń fi ń sẹ́sìn tí èsì pé mo là kalẹ̀ anoni. ọmọ wa sin lọ ọ wá gbà pé ẹ̀sìn yẹn ọlọ́run ò ní sáǹfààní nínú ẹ̀sìn yẹn ìwọ náà lọ sáǹfààní bẹ̀ nítorí pé bó o sin lọ́n tẹ́lẹ̀ ọlọ́run mà jẹ́ ọlọ́run àìsàn lọ́run bá rẹ ò lè dín kankan kù nínú ọlá ọlọ́run kìtìkọ́ máa fi proud pé àwa tá à ń gbọ́ lọ́n gan Allahu Akbar àwa tá à ń promote ọlọ́run àwa la jẹ́ káwọn èèyàn mọ̀ pọ́ lọ́run wà láti bò àwọn màláíkà tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n sùn ìta àwọn ń ṣe jojúmọ́ àwọn ń sin ọlọ́run wọn ní wọn láyéka mi látijọ́ ọlọ́run ti dáa oye eré ìfèrè kan lẹ̀ lọ́wọ́ títí táyé òfin parẹ́ Baitul Ma'mur kàábà yẹn lókè rẹ̀ àyè kan tó wà ń bẹ̀ wọ́n láwọn màláíkà máa ń sin lọ́wọ́ bá ń bẹ̀ ni àwọn seventy thousand àwọn ni wọ́n wọ bẹ̀ wọ́n sin ọlọ́wọ́n bá wọ́n jáde seventy thousand mi ò tún kíw àwọn náà tún sin lọ́hùn wọ́n jáde seventy thousand mi ò tún kíw àwọn náà tún sin lọ́hùn wọ́n jáde wọ́n láwọn tó kọ́kọ́ jáde lákọ̀ọ́kọ́ wọn ò ní láǹfààní àti wá sèmí níbi táwọn màláíkà pọ̀ dé wọn ó kíw ni táyọ̀ fi wá parẹ́ wọn ní láǹfààní àti tún wọbẹ̀ padà. wọ́n máa wọ́n máa wù wọ́n káwọn tó lọ opportunity yẹn wọ́n wà ní rí torí wọ́n pọ̀ débi pé ìgbà tí wọ́n bá fi láwọn fẹ́ tún wọlé báyìí ọlọ́run ti payé rẹ̀ ẹ̀tọ́ kí ni wọ́n wá ń ṣe inú ìjọsìn àwọn yẹn wọ́n ní tọ́wọ́ àdúgbò àlùkìyàmọ̀ tọ́lọ́run bá wá payé rẹ̀ tán tọ́lọ́run kọ́ àwọn màláíkà jọ àwọn màláíkà wá ní wọlọ́run ìwọlọ́láyé ó sì ti pa nǹkan rẹ̀ ọ̀dà wa ká máa sọ ni títóbi rẹ̀ o má àbàdínà ká hàkàlẹ̀ ìbàdà bó ṣe tó ààrí ọ̀sìn tó bẹ́ẹ̀ ààrí ọ̀sìn tó bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ ìsànù wàláhì tẹ́yìn bá ń ṣe ìbáàdà ọlọ́run fún ọ ní oore rẹ̀ láyé tí wọn náà mọ̀ pé oore ẹ̀sìn ní jẹ́ nínú oore ayé ọlọ́run tún wá fún ọ ní àlìjánná tó bá jáde láyé kọlọmọṣẹ́ wa lọ́mọ aná ó méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé al-akhlaq at-tayyiba bọ́ọ̀ bá ti nígbàgbọ́ ó pọ̀ kan lọ́lọ́run tó ṣe ń ṣe bá dáadáa tó ń sin lọ ní tó kù ní kọ́ wá ní wàrí bí wàrí ọba ti da bí wàrí ọba ti da o ti fail ìwà ó ní fruit ó ní èso ìgbàgbọ́ àti ẹ̀sìn bó ló ṣe wá pèrè ẹlẹ́lẹ́sìn tí wàrí ọba ní dáa tó àìrìn kiri ọmọ mi kéèyàn ó ṣe mistake kọ́ wá gbà pé mistake lòun ṣe ìwà rí kó sì correct rẹ̀ Ànábì ní kullukum khata'un Ànábì ní gbogbo yín ẹsẹ̀ yín ọmọ yẹ ẹ máa ṣe mistake bóyá nínú ṣe àbí nínú wà wa khairul khata'in tawabun àmọ́ àwọn tó lóore jù làwọn tí wọ́n gbà pé mistake làwọn ṣe tí wọ́n sì túbá tí wọ́n sì ṣe mọ́ òṣèǹkan tó pé ọlọ́run nìkan lọ́ba tó perfect perfection belongs to allah subhanahu wa ta'ala ọmọ wa wo relationship rẹ ìwà rẹ láàrin ẹbí láàrin ara láàrin ọ̀rẹ́ ládùúgbò pẹ̀lú àwọn neighbor pẹ̀lú mùsùlùmí abẹni tí ì ṣe mùsùlùmí tí wọ́n bá ti lọ ọ̀dà ọ̀dà lọ́dọ̀ ọlọ́nà ọlọ́run fi sọ fún anabi sallallahu wa sallam pé wa innaka la'ala khuluqan azim ìwọ ni ìwà rẹ dájú ìwà ànábì àwọn ará maka wọ́n ń pè ànábì ní wèrè ọlọ́run wá sọ fún pé wà máa sọ ọ̀hìbù kan bí majinun sọ ọ̀hìbù ní ọlọ́run lò ọlọ́run bá ní ẹbẹ́ bá gbé ṣe ẹbẹ́ bá jẹ ẹbẹ́ bá mu ẹbẹ́ ọ̀rẹ́ ẹ̀yìn náà ni ọ̀rẹ́ ẹ̀yìn èsì wèrè ẹ̀sà mọ̀ àwọn tí wọ́n lè kó mọ́ka property wọn sì ń bẹ lọ́dọ̀ ànábì nígbà tá anabi lọ ni anabi ní ká lé ọmọ fún kálukú ní àwọn nǹkan tó ń fi pamọ́ sọ́dọ̀ anabi sassan alamin pé bó ṣe wà wọn trustworthy àwọn kẹfẹ́rí mà bẹ́ẹ̀ wọ́n mùsùlùmí òun ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ti wá mọ̀ pé ó purọ́ ni ọ́ wọn ò gbéṣẹ́ fún ọmọ sórí mi bó ṣe lù wọ́n jìbìtì tí wọ́n ti ka ọ̀hún yẹn ó ti ń bẹ̀sìn jẹ́ ìwà gan la ń pè lẹ́sìn ìwà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn rí tí wọ́n fi gba Islam lọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìwà ni wọ́n rí ìwà ọlọ́run fi laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní arákùnrin yẹn mo gbé kalẹ̀ fún yín ẹ máa kọ́ṣe kọ́lọ́run ti rọkọ́mẹ́ndì ẹ̀yàn pé ẹ máa kọ́ṣe ọ̀kan náà àwọn sàhábà ọ̀sọ̀fà níbi sàṣẹ́lá ó ní nítorí ọba ń bínú nítorí ọba ń sọ bóòní ṣé kágbà pé ìjẹ́yàn ló dẹ̀hùn ànábì ni bí n bá ti ń bínú ń bínú lérí dáadáa ni tí n bá sì ń yọnu ń yọnu lérí dáadáa ni gbogbo òṣèṣì tí n bá wà ẹ máa kọ́ sí ṣètọ́ ni òní ṣe kíní ṣètọ́ ni òní lòmí ẹjá lọ lè ka nípa ìwà prophet muhammad sallallahu alaihi wa sallam báwo ni ṣe ń bá àwọn èèyàn lò sórí gbogbo nǹkan bá ti fẹ́ ṣe láyé try kó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfa báyìí tí mo fẹ́ ṣe báwo ni muhammad ṣe ń bẹ̀ báwo ni prophet ṣe ń bẹ̀ ọlọ́run ti gbé kalẹ̀ fún alápèjúwe èyí ní tẹ̀lé àbí kéèyàn ọmọ náà ọlọ́mọdé sọ ó di mẹ́ta ìgbàgbọ́ ẹ̀sìn ìwà ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin al-mu'amala ilé ayé tọ́wà yìí bó ṣe mí ẹ̀ ó ní bùkátà sí kọ́ ní nǹkan kan tó máa lò tó fi máa sẹ̀mí òun náà ni jíjẹ mímu sẹ́wọ̀n kí mẹ́rẹ̀ẹ̀rin yàtọ̀ síra wọn jíjẹ mímu lẹ́lẹ́kẹrin jíjẹ mímu mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ibi tó dáa má jẹ má mu níbi tí yóò máa jẹ́ ìpalára fáwọn kan àbí tí ó máa jẹ́ wàhálà fún ìdílé kan àbí tí ó máa jẹ́ èpè wọ́n máa ṣépèlé ọ pé á ah, ó gbowó lọ́wọ́ mi ó sì gbà á ah, ó lù mí jìbìtì ni ìtọ́lọ́wọ́n fẹ́ tà fún mi kọ́yìn àbí nǹkan tí àwọn èèyàn ọmọ tó ọmọ produce oye táwọn èèyàn ọmọ ṣàgbákò ń bẹ̀ àbí ọ́fíìsì tó ṣe kalẹ̀ tó dé gbogbo àwọn ẹni tó bá padà kú lọ́fíìsì wọn tó ní padà wábẹ̀ mọ́ pé ah bí wọ́n ṣe wà ń bẹ̀ wọn lérí burúkú ni wọ́n ẹ mọ́ dọ́dọ̀ wọn o ní máa jẹ nídìí èpè bóyá èpè tí wọ́n sẹ́lẹ̀yàn lẹ́sẹ̀kẹsẹ̀ àbí tí wọ́n padà sẹ́lẹ̀yàn nítorí pé bọ́ọ̀ bá ti ń jẹun de èpè owó tó ń rí ní haramu ni wọ́n ń pè Ànábì ń taba dìde nínú sàárè báyìí sallallahu alaihi wasallam nínú nǹkan mẹ́rin tí wọ́n bi wá ká tó ṣe ẹsẹ̀ kú wọ́n béèrè pé ibo la ti rówó ibo la nasi. ẹni kankan ò ní lọ náà fi ní àwọn tálíkà wọn ti wàlìjánà fẹ́ẹ́fẹ́ẹ́ káwọn olówó tó wàlìjánà wọn ní kí ló fà wọn pé tálíkà ò ní tí ó ṣeré òtó nǹkan àwọn olówó ni wọn máa bí ìrèpẹtọ bó ló ṣe lé bó ló ṣe bó ló ṣe bó ló ṣe tálíkà tó bá tó wá wọ ná títí ẹ bá ó jìyà láyé óyé ó tún lọ lè jìyà lọ lẹ́nìí óyé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ṣe ń fi owó ra ná owó ra jahannam bẹ́ẹ̀ náà tálíkà náà dúró ẹ bá wọn lábẹ́ kíọ́sì tí wọ́n máa mú gbó tẹ́ bá wọn tí wọ́n máa fa rọ́bà bàbá ò ní ìyá ò ní òun náà ò ní ọtọrọ twenty naira tó fi kọ kadà wá bẹ́ẹ̀ ni wọ́n máa pẹ̀rún yóò ní akínú ọlọ́run ṣe fún un tó wọn lọ lè kírun ẹ̀rí ọbẹ̀ jí ọ̀nà méjì ayé ọ̀dà ọ̀run náà tún bàjẹ́ tí ìbá ṣe dààmú láyé tọ́ba lọ lè sinmi sàn gbọ́dà ọ̀nà ọlẹ́ẹ̀kẹrin yẹn ni pé gbogbo ibi tá a bá ti rówó ṣe rí àwọn òyìnbó wọ́n máa pákéjì wọn lágbára gan àwọn yìí sì pákéjì pẹ̀lú ẹ̀sìn àwọn kan wá nǹkan kankan pé sówó lè jáde ńbẹ kò sí tí èsì bísínẹ́sì lọ́dọ̀ òyìnbó tọ́pátá ti máa ṣe dáadáa àwọn tí wọ́n ṣe sex film lọ́dọ̀ òyìnbó ń ṣe wọ́n fún wọn láńsẹ̀sì tọ́ba sì ti kó hiv tọ́ba ti kú wọ́n lọ lè sin wọ́n ní láìfù tiẹ̀ ti tán ilé ọtí òyìnbó ò àti gbogbo àwọn iṣẹ́ bú mi náà tó jẹ́ pé àwọn èèyàn ọmọ nípa lára ń bẹ mùsùlùmí ó wo ra rẹ̀ pé tó lóòótọ́ ọlọ́run ká wówó ọlọ́run ní á ni o ó ní fámùsù fi mọ̀nà kíbi ha ọlọ́run ní ẹ má jòkó lásán ẹ má rìn káàkiri ilẹ̀ wọ́kùlù mi rìsíkì ẹ má wá rìsíkì ọlọ́ ó ní wọ́jà nínú alẹ́ ìlà libasa ọlọ́run ní mo forúlẹ̀ fún yín kẹ́ ẹ má sùn wọ́jà alina nahara maasha mo fi ọ̀sán lẹ̀ fún yín kẹ́ ẹ má wá jíjẹ mú káàkiri kí n wá sùn lọ́sàn láì ṣe pé ń ṣiṣẹ́ ọlọ́dẹ lóru tó ṣe night bùkátà tó gbé kalẹ̀ nìta ní ọ̀bọ̀ bí ẹ ìwọ lóru ẹrù rẹ ẹnìkan ní bọ́ọ̀rù bọ́ọ̀bá ní káwọn èèyàn bọ́ọ̀rù tán bá gbọ́ gbé láàárọ̀ yìí tán bá gbé láàárọ̀ tún la tán bá dijọ́ mẹ́rin wọn ni kò gbé nǹkan rẹ̀ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ta kà yìí òun ni wọ́n ń pè ní khasaisu al-Islam aw khasaisu ahli sunnati wal jama'a ọ̀nà mẹ́rin tá a mẹ́nu báyìí òun ni téèyàn fi ń jẹ́ mùsùlùmí ọmọ jẹ́ mùsùlùmí pẹ̀lú ìyàdí ọkàn rẹ̀ nípa ọlọ́run àlá ọmọ jẹ́ mùsùlùmí pẹ̀lú kọ́ ọmọ sí ìbádà rẹ̀ dáadáa pẹ̀lú àníyàn dáadáa ọmọ jẹ́ mùsùlùmí pẹ̀lú kò níwà rẹ̀ sí mùsùlùmí àtẹni tí ì sí mùsùlùmí kọ́dà sáwọn ẹranko tí wọ́n ń lọ nínú dáadáa islam ni pé tọ́ba ń lọ tọ́ba rí ẹ̀ẹ̀gún lójú ọ̀nà àbí gò ànábì ni kò mú kó lójú ọ̀nà ẹni tó ń ṣe dáadáa sí yẹn so o ti rí o rí ẹni tí ń bọ̀ tí ó padà rin ojú ọ̀nà yẹn ló ń ṣe dáadáa sí nígbà wọn ni kò ṣe dáadáa sí ẹni tó rí lọ́wọ́ wa ní ṣe dáadáa sí ẹni tó ń ṣe kíni ẹni tó ń rí ìwà ara ẹ̀sìn lẹ́yìn náà wà ní pé nǹkan tá a máa ná tá a máa lò kájí ọ kájí nǹkan tó dáa tí wọ́n bẹ lágbájá a èsì oògùn rẹ lọ ń jẹ kéèyàn níbẹ̀ bọ́tẹ́yìn bá ti ń jẹ sí oògùn ẹlòmíì wàhálà ti dé àbí téèyàn jẹ pàǹpẹ́ fáwọn èèyàn táwọn èèyàn fi ń dààmú tọ́wádé pé ibi dààmú yẹn lèèyàn ti ń ṣe kínní lèèyàn ti ń jẹ ilé ayé yìí yọ lágbára fún yẹn ló ti jẹ́ pé ẹ̀sán táwọn wí ni bọ́ bá lọ yọ padà dé ẹlòmíyàn ní máa ń tó ṣe lọ́jọ́ alẹ́ tọ́lọ́wọ́n máa hàn lé màá tí wọ́n máa dà á láàmú tí wọ́n máa ru káàkiri èpè ní jama èpè ọlọ́mọdé wọn ṣépè lẹ́nu kọ̀ọ̀kan wọn kọ́lọ́mọṣà wọlé àánú xasọ isu mẹ́rẹ̀ẹ̀rin kọlọmọsàjà paasi ń bẹ kọmọ dawala mu kọmọfẹ kan dawala mu ń bẹ títọ́ kan bá ti mẹ́hẹ àwọn yòókù náà mẹ́hẹ kọlọmọsà dúró ti wa kọlọmọsà sànù wa asaduwa fún imaamu wa Bukhari kọlọmọsà bá ní tọ́ sọ́nà kọlọmọsà bá ní tọ́ sọ́nà kọlọmọsà bá ní tọ́ sọ́nà gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ kọlọmọsà tọ́ wọn gbogbo àwọn ẹni retí ń bẹ láàrin wọn kọlọmọsà wọn ní ṣẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹni bú tí wọ́n fẹ́ dànkárú mọ́ wa lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí ọlọ́mọṣà bá ní yọ wọn kó ń bẹ̀ wọ́n lè agbára ọlọ́wọ́n bá wa subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.